ṣé ẹ rí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ sílé ẹjọ́ yọ lóyè lára àwà pálapàla àwọn afọbajẹ àtijọba ni àti ìkófá ńlẹ̀ ifá ti ń ṣe lórí ọ̀rọ̀ àwọn ọba tuntun tá a nílẹ̀ Yorùbá pẹ̀lú àwọn afọbajẹ wa bọ́ba kan bá wájà àwọn afọbajẹ kan ńlẹ̀ Yorùbá yìí ti rákòókò náà bí àsìkò oúnjẹ tiwọn àsìkò tí wọn ò fi lówó àsìkò tí wọn ò fi jẹjẹkújẹ àti fà láìrántí páwọn ọ̀fà mi à fani lápòyà kò sóhun tí wọn ò ní ṣe láti rí pẹ́ni tó bá fún wọn lówó jùlọ ló padà jọba àwọn ò ní mẹ́ni tí fá mú bẹ́ẹ̀ ni wọn ò ní mẹ́ni tí ó tẹ̀lá ṣáàtì ṣe wọn owó ni ó darí wọn àgàgà bí wọ́n bá ti láwọn aláṣẹ ìjọba lẹ́yìn táwọn aláṣẹ ìjọba yìí sì gbà pé kò sí báwọn ò ṣe lè lágbára àwọn láti fẹni táwọn bá fẹ́ jọba ohun tó ṣẹlẹ̀ sí Ṣọ̀ún yìí yẹ kó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹni tó bá fẹ́ jọba àwọn afọbajẹ àtàwọn ìjọba wa nígbà tí wọ́n ti fẹ́ yan Ghandi Ọláoyè ní ṣọ̀hún láwọn ìdílé Ọláoyè ìyẹn àwọn tó gbọ́dọ̀ fọmọ oyè kalẹ̀ ti ní kì í ṣẹni táwọn fẹ́ baálé ńláńlá mẹ́sàn-án ló wà nú àwọn ìdílé yìí àwọn mẹ́sẹ̀ẹ̀sán sì sọ pé àwọn ò náà lọ́ba wọ́n ní kì í ṣẹni táwọn fẹ́ fà kalẹ̀ nìyẹn bó bá ṣe pẹ́ nìkan àbí méjì ló sọ pé àwọn ò náà èèyàn lè sọ pé jàlódé tó rin dòwe ṣùgbọ́n bí tí gbogbo àwọn olórí ìdílé bá ti láwọn ò nìkan àwọn ò sì lè fà kalẹ̀ nǹkan ńlá kan wà níbẹ̀ ni bó bá sì jẹ́ Gandhi yóò ṣe dáadáa fún rẹ̀ ni ibi ìṣòro yìí nìbá sí kọ́kọ́ dojúkọ àwọn aráàta ò lè dá sọ́rọ̀ náà nítorí wọn ò mọ tí Gandhi ṣe fún ìdílé rẹ̀ tí gbogbo wọn fi panupọ̀ báwọn ò lè fa kalẹ̀ bí ọba bóyá kì í wálé ni o bóyá kì í ráwọn èèyàn ẹ̀ ni o bóyá kò sì ṣàwọn ojúṣe tó yẹ kó máa ṣe tẹ́lẹ̀ ni o àárín òun àtàwọn ẹbí ẹ̀ ló wà ṣùgbọ́n dájú pé kò lè ṣe kó má sí kinní díẹ̀ kí gbogbo ẹbí tó yè tọ́ sí tó lóun kọ́ làwọn fẹ́ bọ́rọ̀ náà ó bá sì yanjú ọ̀dọ̀ àwọn ẹbí ẹ̀yìn ni ó sì yanjú wá ṣùgbọ́n pẹ̀lú gbogbo òbínú àwọn ìdílé yìí ìbànújẹ́ ẹbẹ̀ ni pé ẹni táwọn ìdílé ẹ̀ láwọn ò fẹ́ láwọn afọbajẹ Ògbómọ̀ṣọ́ mú páwọn yóò fi jọba ẹ̀tọ́ ìdílé tó bá bá kàn ní láti fà wọn tí wọ́n bá fẹ́ kalẹ̀ káwọn afọbajẹ sì mẹ́nìkan nù wọn afọbajẹ kọ́ ni ó fààyàn kalẹ̀ fún ìdílé kí ló dé táwọn àfọ̀bàjẹ́ kọ̀yìn sóhun táwọn ìdílé láwùyé fẹ́ kí ló dé tí wọn ò bá wọn parí èdè àìyedè tó wà láàrin wọn kí ló kàn wọ́n láti lọ mẹ́ni táwọn ìdílé láwọn ò fẹ́ kí ló dé tí wọ́n fi rú orúkọ bẹ́ẹ̀ ránṣẹ́ síjọba nígbà tí ilé ẹjọ́ kan ti ní kí wọ́n má forúkọ náà ránṣẹ́ bí ìlú tàbí ìpínlẹ̀ kan ò bá dára àwọn tí wọ́n jó lórí ìlú náà gbọ́dọ̀ tẹ̀lé òfin ilé ẹjọ́ pàṣẹ fún gómìnà Ṣèyí Mákindé láti má ti fi Ghandi jọba títí táwọn ò fi gbẹ́jọ́ táwọn ọmọọ̀la oyè pè pé òun kọ́ làwọn fẹ́ ṣùgbọ́n Mákindé kọ̀yìn sáṣẹ tílé ẹjọ́ pa bẹ́ẹ̀ òun gan lo lórí ìlú tó yẹ kó dòfin mú toró ohun tó bá ṣe ni gbogbo ẹni tó kù ń lù ó máa tẹ̀lé nígbà tó lórí ìlú bá ń rúfin ilé ẹjọ́ ohun tó ń sọ fáwọn aráàlú ni pé káwọn náà má tẹ̀lé òfin bí ilé ẹjọ́ bá sọ̀rọ̀ kí wọ́n má dá wọn lóhùn kí wọ́n máa ṣohun tí wọ́n bá fẹ́ ṣe lọ́n tiwọn òun náà ló padà jáde yìí o ilé-ẹjọ́ dájọ́ lọ́sẹ̀ tó kọjá páwọn yọ̀gá ń dìdà nù kíjọba àtàwọn afọbajẹ́ ṣẹ̀ṣẹ̀ tún bẹ̀rẹ̀ ètò náà padà nítorí èyí tí wọ́n ṣe yóò bófin mu wọ́n ní Gandhi ń lọ sílé ẹjọ́ kòtẹ́milọ́rùn ṣùgbọ́n kí ló fẹ́ẹ́ mú ti bẹ̀ bọ̀ pẹ̀lú ìdájọ́ tí ò rújú yìí pé ilé ẹjọ́ pàṣẹ tẹ́lẹ̀ pé kí wọ́n má fẹ́ nìkan jọba káwọn afọbajẹ́ má ti forúkọ ẹ̀ tí gbogbo wọn sì kọ̀yìn sáṣẹ bẹ́ẹ̀ tí wọ́n lọ́ọ́ fẹni náà jọba sílé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ó wàá sọ pé wà táwọn àfọbàjẹ náà hù dáa ni àbí ti ṣèyí mákindé fífàkókò ara ẹni ṣòfò ni àti fífàkókò olùṣòfò àbí tani gandhi ó máa pàṣẹ fún báyìí táṣẹ rẹ̀ ó múlẹ̀ nígbà tílé-ẹjọ́ ti lóun kọ́ ni ṣọ̀ún ògbómọ̀ṣọ́ bó bá ń kiri bẹ́ẹ̀ tó ń pe rẹ̀ ń ṣọ̀ún bí ìgbà téèyàn ń tan rẹ̀ jẹ ni àfi kó tètè ya sáré padà tàwọn ìdílé ẹ̀ lọ kó bá wọn sọ̀rọ̀ kí wọ́n jọ ṣàsọyé pọ̀ kí wọ́n sì yanjú ọ̀rọ̀ tó wà láàrin wọn nígbà náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ forúkọ rẹ̀ ránṣẹ́ sáwọn afọbajẹ tí wọ́n ò gbà wọlé tí ìfọwọ́sí Mákindé ó sì lè níwúlò kan ṣùgbọ́n bí Ghandi bá mọ Mákindé tàbáwọn olóṣèlú míì tí wọ́n bá ti ní kò séwu báyìí ewu ń bọ̀ gan o nítorí bójọ́dún márùn-ún lẹ́yìn tí Mákindé bá ti bá wàhálà àti ẹ̀ lọ omi atẹ́yìn wọ̀gbìn lẹ́nu ẹ tètè yá a lọ ṣàtúnṣe kí nǹkan tó bàjẹ́ kọjá àtúnṣe ó ṣojú mi kò rú nìyẹn o nínú ìwé ìròyìn aláròye tó jáde lọ́sẹ̀ yìí